pétérù kejì orí kẹta. olùfẹ́ èyí ni ìwé kejì tí mo ń kọ sí yín nínú méjèèjì náà ni èmi ń ru inú funfun yín sókè nípa ríran yín létí kí ẹ̀yin kí o lè máa rántí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn wòlíì mímọ́ sọ ṣáájú àti òfin olúwa àti olùgbàlà wa láti ọ̀dọ̀ àwọn àpọ́stélì yín kí ẹ kọ́ mọ èyí pé nígbà ọjọ́ ìkẹyìn àwọn ẹlẹ́gàn yóò dé pẹ̀lú ẹ̀gàn wọn wọn ó máa rìn nípa ìfẹ́ ara wọn wọn ó sì máa wí pé níbo ni ìlérí wíwá rẹ̀ gbé wá láti ìgbà tí àwọn baba ti sùn ohun gbogbo ń lọ bí wọ́n ti wà rí láti ìgbà ọjọ́ ìwà nítorí èyí ni wọ́n mọ̀ọ́mọ̀ ṣe àìfẹ́ mọ̀ pé nípa ọ̀rọ̀ Ọlọ́run ni àwọn ọ̀run ti wà láti ìgbà àtijọ́ àti tí ilẹ̀ yọrí jáde nínú omi tí ó sì dúró nínú omi nípa èyí tí omi bo ayé tí ó wà nígbà náà tí ó sì ṣègbé ṣùgbọ́n àwọn ọ̀run àti ayé tí ń bẹ nísìnyí nípa ọ̀rọ̀ kan náà ni a ti tó jọ bí ìṣúra fún iná a pa wọ́n mọ́ de ọjọ́ ìdájọ́ àti ìparun àwọn aláìwàbí Ọlọ́run ṣùgbọ́n olùfẹ́ ẹ má ṣe gbàgbé nǹkan yìí pé ọjọ́ kan lọ́dọ̀ Olúwa bí ẹgbẹ̀rún ọdún ni ó rí àti ẹgbẹ̀rún ọdún bí ọjọ́ kan olúwa kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn ti ń ka ìjáfara ṣùgbọ́n ó mú sùúrù fún yín nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònú pìwàdà ṣùgbọ́n ọjọ́ olúwa ń bọ̀ wá bí olè ní òru nínú èyí tí àwọn ọ̀run yóò kọjá lọ ti àwọn ti ariwo ńlá àti àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò sì ti inú ooru gbígbóná gidigidi di yíyọ́ ayé àti àwọn iṣẹ́ tí ó wà nínú rẹ̀ yóò sì jóná lúúlúú ǹjẹ́ bí gbogbo nǹkan wọ̀nyí yóò ti yọ́ ni irú ènìyàn wo ni ẹ̀yin ìbá jẹ́ nínú ìwà mímọ́ gbogbo àti ìwà bí Ọlọ́run kí ẹ máa retí kí ẹ sì máa múra gírí de dídé ọjọ́ Ọlọ́run nítorí èyí tí àwọn ọ̀run yóò gbiná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 àti ní àìlábùkù ní ojú rẹ̀ kí ẹ sì máa kà á sí pé sùúrù ọlọ́run wa ìgbàlà ni bí Pọ́ọ̀lù pẹ̀lú arákùnrin wa olùfẹ́ ti kọ̀wé sí yín gẹ́gẹ́ bí ọgbọ́n tí a fi fún un bí ó ti ń sọ̀rọ̀ nǹkan wọ̀nyí pẹ̀lú nínú ìwé rẹ̀ gbogbo nínú èyí tí ohun mìíràn tí ó ṣòro yé ni gbé wà èyí tí àwọn òpè àti àwọn aláìdúró níbì kan ń lọ bí wọ́n ti ń lọ ìwé mímọ́ ìyókù sí ìparun ara wọn nítorí náà ẹ̀yin olùfẹ́ bí ẹ̀yin ti mọ nǹkan wọ̀nyí tẹ́lẹ̀ ẹ máa kíyèsára kí a má bàa fi ìsìnà àwọn ènìyàn búburú fà yín lọ kí ẹ sì ṣubú kúrò ní ìdúróṣinṣin yín ṣùgbọ́n ẹ máa dàgbà nínú oore ọ̀fẹ́ àti nínú ìmọ̀ olúwa àti olùgbàlà wa jésù kristi ẹni tí ògo wà fún nísinsìnyí àti títí láé àmín.